بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد وعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان الماء قلتين لم يحمل الخبث وفي لفظ لم ينجس أخرجه الأقبع وصححه ابن خزيمة والحاكم وابن حبان نعم حديث لين wọ́n tó ń fi ń sọ ìrọ̀rùn tí ń bẹ fún ẹ̀sìn Islam òun náà ní wípé omi a máa dé lítà báyìí tí ó pòye lítà báyìí gẹ́gẹ́ bí ta sọ fún alẹ́ kan wọ́n ní ẹ̀gbin kékeré ò lè kó bà ẹ̀gbin díẹ̀ ò lè bà á jẹ́ àwọn omi tó bá kọjá bẹ́ẹ̀ tó bá tóbi lítà tí wọ́n fẹ́ sọ yìí bẹ́ẹ̀ gbin bá dà sí tàbá báyìí ẹ̀gbin díẹ̀ níwọ̀nba kò lè yí padà pé a lè lò ó ìwọ lọ́kàn lè sọ pé ẹ̀mí rẹ̀ kọ̀ ọgbọ́n mi náà mọ́kàn sọ pé gbin ni a ò tó bẹ́ẹ̀ nínú òfin Islam ṣùgbọ́n lè sọ pé ah ẹ̀mí mi ò gbé o tẹ́mi rẹ̀ ọba gbé ọ̀tọ̀ ṣùgbọ́n ẹni tẹ́mi ẹ̀ gbé kó ṣe kí ni kó lò ní tiẹ̀ tó yé wa báyìí gẹ́gẹ́ bó jẹ́ sí pé omi tá à ń mu náà omi tá à ń mu gbogbo omi tó mọ́ là ń mu lóòótọ́ ṣùgbọ́n àwọn omi kan wà tó mọ́ tí wọ́n gan ẹ̀mí rẹ̀ lè má mu lápòjú ní ti kọ́ mọ̀ odòtọ̀ sàn wá sí àdúgbò wa yìí mo máa ń kọjá lọ́nà bí báyìí mo ti kọjá ń bẹ̀ níjọ́ kan báyìí rí àwọn ọmọ wọn máa ń yàgbẹ́ sí etí ibẹ̀ yìí wọ́n ṣàṣe òsì òróró kínní yọ sàn wá sí ọ̀dọ̀ yín bí tẹ́ wà àbí omi yẹn iṣu mi ẹgbẹ́ o omi tó sàn wá yẹn nínú òfin o ṣùgbọ́n wọn lọ sọ pé ẹ̀mí mi ò gbé <laughs> tí mo ti fojú mi rí pé àwọn èèyàn wọ́n ń da nǹkan sínú ẹ̀ ènìyàn irú ẹ̀ náà ni irú àwọn ilé tó mi bá pọ̀ kò làkẹ́yìn anábì alayhi salatu wassalam hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu ó ní anábì wa sallallahu alayhi ó ní idha kana al-ma'u kullatayn tó mi bá ti pé kúlà méjì yẹn kúlà ń bíbà yìí bíi kúlà méjèèjì ẹ̀ ń gbà tí wọ́n wò ninety five àbí ninety five náà ni kúlà kan kúlà kan ninety five litres náà ni so olùkúlà méjì yìí wáyà mi wá pé tó lo kúlà mẹ́ta ṣùgbọ́n méjì yẹn lọ́fẹ̀ẹ́ sẹ́ni kúlà méjì is one ninety litres wọn náà máa ń jẹ́pọ̀ ninety litres bó ṣe pọ̀ tó tómi bá ti tó báwọn bẹ́ẹ̀ nìkan bá wá ra bíra ìtọ̀ rẹ̀ gbọ̀n sí àbí eh, eh, kìnìkan já bẹ́ẹ̀ <laughs> irú omi báyìí o lè fi ṣàlùwàlá kò sí tí ó ṣe ọ́ ẹni tí ń sọ̀rọ̀ yìí láyán pé kò ánì hawa in huwa illa wahyu kò tó bẹ́ẹ̀ kó pọ́ká lọ fọ́ra wa fa ìsàn kò tó bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òkúté ẹ̀bọ́ lọ síbẹ̀ kò bọ́ lọ síbẹ̀ fún wa ìyẹn ní rẹ̀ kàn lè kọ́ ṣùgbọ́n pé ó lò yín ọ́ àti sábà bẹ́ẹ̀ ìsàn sí ọ kò sí ní jẹba wọn gbàgbé ẹ̀ omi one hundred and ninety litres kìnnìkan já síbẹ̀ ah tí mo rí tí nígbà tí wọ́n gbọ́ ọmọ yẹn lọ ìgbẹ́ kan já nídìí ẹ̀ <laughs> ọjà sínú omi yẹn ìwọ́n lè fi sálọ ara o lè lò ó mo rò pé yé wa èso ìyẹn o lè fi wẹ̀ o lè fi fọṣọ rẹ gbogbo àwọn nǹkan yẹn o lè lò ó fún ní nǹkan ẹ̀gbin bá dà sí àfún mi láń tó bẹ́ẹ̀ náà ni náà fi ní kò látẹ̀yìn ààrẹ tó bá ti tó mi bá ti pọ̀ tó bá ń àwọn ẹ̀gbin kéékèèké tí máa dà sí yàn mo tí ọ̀bà wa tó bá ń kọ́ ó bọ́kẹ́ẹ̀tì kan Ah, ọmọ wa ń tọ̀ káàkiri ọkà ara tọ̀ díẹ̀ sí inú kìíní ẹ̀ ní eh, ṣé ó lórí omi báwọn ò ní lò ó gbà síbi hadithi pé ìdá abálaga lè máa ń kó látẹ́ni ìpè ilé yọ ọ̀bàlága kó látẹ́ni jẹ́ tó yẹ wa báyìí